máàkù orí kẹtàlá. bí ó ti ń jáde kúrò nínú tẹ́ḿpìlì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. olùkọ́ni wo òkúta wọ̀nyí àti ilé yìí wò ó bí wọ́n ti tóbi tó. jésù wí fún un pé o rí ilé yìí bí ó ti tóbi tó kò ní sí òkúta kan lórí èkejì níhìn-ín tí a kò ní wó lulẹ̀. nígbà tí jésù jókòó ní orí òkè ólífì tí ó dojúkọ tẹ́ḿpìlì pétérù jákọ́bù johanu àti anderu ń bí níkọ̀kọ̀ pé. sọ fún wa nígbà wo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹ àti pé kí ni àmì tí yóò hàn kí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó rí bẹ́ẹ̀. ni jésù bá tẹnu bọ̀rọ̀ ó ní. ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe tàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi tí wọn yóò wí pé àwọn ni kristi wọn yóò tan ọ̀pọ̀lọpọ̀ jẹ ṣùgbọ́n nígbà tí ẹ bá gbọ́ nípa oríṣiríṣi ogun nítòsí àti ní ọ̀nà jíjìn ẹ má ṣe dààmú bẹ́ẹ̀ ni ó ní láti rí ṣùgbọ́n òpin ayé kò ì tíì dé nítorí orílẹ̀-èdè yóò gbé ogun ti orílẹ̀-èdè ìjọba yóò dìde sí ìjọba ilẹ̀ yóò mì tìtì ní oríṣiríṣi ìlú ìyàn yóò mú ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ìbẹ̀rẹ̀ ìrora nìwọ̀nyí ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ kíyèsára wọn yóò fà yín lọ síwájú àwọn ìgbìmọ̀ wọn yóò lù yín nínú àwọn ilé ìpàdé wọn yóò mú yín lọ síwájú àwọn aláṣẹ àti àwọn ọba nítorí mi kí ẹ lè jẹ́rìí ìyìn rere fún wọn ṣùgbọ́n a ní láti kọ́kọ́ wàásù ìyìn rere fún orílẹ̀-èdè gbogbo náà nígbà tí wọ́n bá mú yín lọ sí ibi ìdájọ́ ẹ má ṣe da ara yín láàmú nípa ohun tí ẹ ó sọ ṣùgbọ́n ohun tí ẹ̀mí mi wọ́n bá fún yín ní wákàtí kan náà ni kí ẹ sọ nítorí kì í ṣe ẹ̀yin ni ó ń sọ̀rọ̀ bí kò ṣe ẹ̀mí mímọ́ àwọn tẹ̀gbọ́n-tàbúrò yóò ṣe ikú pa ara wọn bẹ́ẹ̀ ni baba yóò ṣe sí ọmọ rẹ̀ àwọn ọmọ yóò tàpá sí àwọn òbí wọn wọn yóò sì pa wọ́n gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí ẹ bá rí ẹ̀gbin burúkú náà tí ó dúró níbi tí kò yẹ kí ó yé ẹni tí ń ka ìwé yìí nígbà náà kí àwọn tí ó wà ní ilẹ̀ Jùdíà sá lọ sí orí òkè nígbà tí ẹni tí ó wà ní òkè ilé bá sọ̀kalẹ̀ kí ó má ṣe wọ ilé lọ láti mú ohunkóhun jáde kí alágbàro ní oko má ṣe dúró mú ẹ̀wù rẹ̀ tí ó bọ́ sílẹ̀ ọjọ́ ìṣòro ni ọjọ́ náà yóò jẹ́ fún àwọn aboyún àti àwọn tí ó ń fún ọmọ lọ́mú ní àkókò náà kí ẹ gbàdúrà kí ó má jẹ́ àkókò tí òtútù mú púpọ̀ nítorí ìpọ́njú yóò wà ní àkókò náà irú èyí tí kò sí rí láti ìṣẹ̀dálẹ̀ ayé láti ìgbà tí ọlọ́run ti dá ohun gbogbo títí di àkókò yìí kò sì ní sí irú rẹ̀ mọ́ láé bí kò bá jẹ́ pé olúwa dín àkókò náà kù ẹ̀dá kankan kì bá ti kù láàyè ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ tí ọlọ́run yàn ó dín àkókò rẹ̀ kù bí ẹnikẹ́ni bá wí fún yín pé wo kristi níhìn tàbí wò ó lọ́hùn-ún ẹ má gbàgbọ́ nítorí àwọn kristi èké àti àwọn wòlíì èké yóò dìde wọn yóò máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láti tan ènìyàn jẹ wọn ò tan àwọn àyànfẹ́ pàápàá jẹ bí ó bá ṣeé ṣe ṣùgbọ́n ẹ̀yin ní tiyín ẹ ṣọ́ra mo ti sọ ohun gbogbo fún yín tẹ́lẹ̀ ní àkókò náà lẹ́yìn ìpọ́njú yìí oòrùn yóò ṣókùnkùn òṣùpá kò ní tan ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ìràwọ̀ yóò máa jábọ́ láti ojú ọ̀run a ó wá mì gbogbo àwọn ogun ọ̀run nígbà náà ni wọn yóò rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ nínú àwọ̀ sánmọ̀ pẹ̀lú agbára ńlá àti ògo yóò wá rán àwọn áńgẹ́lì láti lọ kó àwọn àyànfẹ́ jọ láti igun mẹ́rẹ̀ẹ̀rin ayé láti òpin ayé títí dé òpin ọ̀run ẹ kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ yọ tí ó rú ewé ẹ mọ̀ pé àkókò ẹ̀rùn súnmọ́ tòsí bákan náà nígbà tí ẹ bá rí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kí ẹ mọ̀ pé ọmọ ènìyàn wà nítòsí ó fẹ́rẹ̀ dé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn ènìyàn ìran yìí kò ní tí ì kú tán tí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà kò sí ẹni tí ó mọ̀ àwọn áńgẹ́lì kò mọ̀ ọmọ pàápàá kò mọ̀ àfi baba ẹ ṣọ́ra ẹ máa fojú sọ́nà nítorí ẹ kò mọ wákàtí náà ó dàbí kí ọkùnrin kan máa lọ sí ìdálẹ̀ kí ó fi ilé rẹ̀ sílẹ̀ kí ó fi àṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ kí ó fi iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan fún un kí ó wá pàṣẹ fún olùṣọ́nà pé kí ó ṣọ́nà bẹ́ẹ̀ gan ni kí ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ìgbà tí baálé ilé náà yóò dé bí ní ìrọ̀lẹ́ ni tàbí ní ọ̀gànjọ́ tàbí ní àkùkọ ìdájí tàbí ní àfẹ̀mọ́jú bí ó bá dé lójijì kí ó má bàa bá yín lójú oorun ohun tí mò ń wí fún yín ni mò ń wí fún gbogbo ènìyàn ẹ máa ṣọ́nà.